الله رب العالمين الصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين إخواني في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته àtọ̀rọ̀ ìkẹ́ àti ìkẹ́ fún anábọ̀ Muhammad tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ọba ṣe ìkẹ́ àti ìkẹ́ náà fún kò sí fún sàhábà rẹ̀ àti gbogbo aná lápapọ̀ àátún kíra wa kú ìgbìyànjú ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ní ẹ̀sọ́ dáadáa lọ́dọ̀ kọ́mẹ́tà ìfọ̀nwálẹ̀ fúnnẹ̀lẹ̀ fún kí ó káwọ́ gbogbo ẹjọ́ ayé sínú iṣẹ́ olóore fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀lẹ̀ ìṣẹ́yàmà ah, kìtàbù tí a ti dúró náà ni kìtàbù kìtàbù lùbòyò báàbù lè hìbà wà lè ọmọrọ wà rọ́kẹ̀bà báàbù tá a dénú nípa tó ní í ṣe pẹ̀lú ọrẹ títa àti àwọn òfin tó dé nínú ta kàkọjá ń jọ o wọ́n ní pé anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ṣàpèjúwe kan fún wa àpèjúwe náà ó burú jáì lára fi ń sọ bí nǹkan tó rọ̀ mọ́ ṣe burú níta anábì fi nǹkan wé tó burú ni anábì lẹ́yìn tó tọrẹ ó ti fún yẹn ní nǹkan o ó tó wá sọ pé òun ò tọrẹ mọ́ kí lànà ìlú ìjọba rà gẹ́gẹ́ ajá tó bì tó tó fẹ́ kó jẹ. ìyẹn ló fi jẹ́ èèwọ̀ kéèyàn tó máa fẹ́ gba ohun tó fi fún yàn padà tó dá ní èmi àmọ̀ tẹ̀síwájú ní ibi tá a ti dúró hadith tí a ti kọ́ kalẹ̀ ní ọ̀nà ní hadith Umar radiyallahu ta'ala anhu قال أني حملت على فرس في سبيل الله mo gbé ẹ̀sìn kan lẹ̀ fẹ́ni tí ò rí nǹkan gùn kó náà gùn kó fi jagun mo gbé lẹ̀ mo fún torí tọ́lọ́hùn. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó fi ẹ̀sìn rẹ̀ ṣe sọ́dákọ̀ àbí ó bun ẹnìkan fẹ́ntí ó rí nǹkan tí ó gùn lógún ó sì fún torí tọ́lọ́ fa àbọ́ àwòsọ ìbọ̀ ọgbẹ́ni tó fún lẹ́sìn yìí kò mójú tẹ̀sìn yìí dáadáa kò níkà funfun kò kára má ti kí ẹ̀ fàbọ̀nà ń tu kúmọ́rú ní èmi bá ń rò pé ní أنه بالغ برف mo rò pé ó dà ta. fẹ́ tà bí a kò lè mójú tẹ̀sìn yìí mọ́ kó mọ́ rúrò bẹ́ẹ̀ ó dà pé ẹni tí mo fún lẹ́sìn yìí tí mo fún torí tọ́lọ́n kó mọ́ fi jagun ó dà kó fẹ́ tà wọ́n rò pé tí ó bá tà yóò fẹ́ dínwó rẹ̀ tí n bá mo fẹ́ yé kí mo fẹ́ ra torí pé mi náà ní mo fi tọrẹ fún àtìmọ̀ kó gbà tó ti di tiẹ̀ ní tó bá wù ló lè ṣe kí ni ló lè fi ṣe mo máa rò pé yóò dínwó rẹ̀ yóò palẹ̀ dínwó fàfàtò Rasulullah sallallahu alaihi wasallam an zalik mo bá béèrè lọ́wọ́ ànẹ́bì pé ah, rí arákùnrin kan tí mo fún lẹ́sìn jọ sí kó jẹ́ nítorí tọ́lọ́ kó mọ́ rí pẹ́ ń ti rù ó dẹ̀ kó fẹ́ tà á tí mo lè rà lọ́wọ́ pàkọ́ látẹ̀bùtẹ̀ látẹ̀bùtẹ̀ má rà wàyí ni àkọ́kà ó ṣé ká máa sọ fún yẹn lẹ́nu pé mọ́ra lọ́wọ́ kódà kóta ní kọ́bọ̀ kóta ní hundred naira mọ́ra lọ́wọ́ ẹ̀ anabi kọ̀ fún Umar kóra ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ nìyí kódà mo jẹ́ kó fẹ́ ta hadisi muttafaqun alayhi al-imam al-bukhari rahimahullah ta'ala wa al muslim رحمه الله تعالى كذلك أما يجي نقبع وأنه صحيح أني اسم حديثي أناني في وأبو عمر رضي الله عنه رجلا من المجاهدين فرسا ìkanú àwọn ajagunjagun ni umaru fún ní ẹṣin umaru fún lẹ́sìn ní ìjá ìdá àlè kónà lè máa rí nǹkan mú lójú omi kónà máa rí fún kó máa fi ṣe tọ́lọ́m fún mú tí ó mọ̀rù sí fún omi tọrẹ fún ni kéde tí mo yẹ sábà tó gúndé kọ́ bá ń gbé o torí oríṣiríṣi ni wọ́n ń ṣẹlẹ̀ lásìkò ẹlẹ́mìí pé ẹtì tọ́ọ̀rí ṣùgbọ́n tí Umaru ṣe láàrin ó fún ẹnìyẹn pátápátá ni fa ahmada rọ́jùlù farasan farasan gbọ́kùnrin yìí ó fi ọ̀rọ̀ farasan yìí ẹsẹ̀ yìí falẹ̀ kò kára má ti kí ẹ̀ kò mójútó dáadáa fa àtọ́ àhú hátà ó fi já parasẹ́ ti fi wá rù oru kò sanra mọ́ fàrọ́dà yẹ sẹ́rí àwọn ènìyàn umaru wa fẹ́ ra sọ́yà pọ́kùnrin ó ti fẹ́ ta ó wa fẹ́ ra ní anáwó bí àwọn ìfífà fàyàkúnú rọ̀kífà sámánì lórí bí òde ló ń jẹ́ númọ̀ èyí tí mọ́ owó lóní jẹ́ kò ní wọn. فسأل النبي صلى الله عليه وسلم عن حكم ذلك Umar wá bi Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ní ìdájọ́ ọrùn tó fẹ́ ṣe pé bí Umar fi bi Ànábì pé kó rú òun náà lójú pé ah, èmi mo ò fún wọn tó wà rà káyọ̀ máa rí pé ah, ló gbẹ́sẹ̀ rẹ̀ فقال ربي لا تشتري ما رأوا فإن أعطاك بدرهم واحد kódà kó yẹ pé one dirham péré ló fún ẹ àáfọn lónìí kọ́ ra mọ́ra lọ́wọ́ ẹ̀ anábì ní kí arákùnrin yìí mọ́ra fásin hadith nínú hadith yìí anáwó la yá ń bá gilẹ̀ wáhẹ̀ anábì kò tọ́ fẹ́ ni tí ó bá tọrẹ fún yàn wà ní mutasaddiq abẹ́ tó lè sàárà fún yàn kò tọ́ fúnrú ẹni o kó tó máa an tàtà alákọ̀ náà bí ma wá bá wà àtọ̀ ìtó fún yàn kọ́kàn tẹ̀ náà tó wá wà ń bẹ̀ wọ́n lọ mọ̀ yẹn bàtà ìgbà wọ́n lọ bòyán sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ tí wọ́n wá ń lò ń sìn ọ̀gbádùn ẹ̀rí ìyá kan ń lò yìí tọ́ fún yẹn wọ́n wà tó máa rẹ́jú wọn tí ẹ̀jẹ̀ tó wá padà á sọ́ nípa àbúláwọ́já mo rò pé fẹ́ ta sẹ́ẹ̀tì yẹn òun náà sì ló dé kíni ló fi tọ́ lọ fún àbí ọba gbọ́ pé fẹ́ ta kánà jẹ́mi náà gbórí pé pé mi náà mo kú sí kíni mo fi tọrẹ fún tẹ́lẹ̀ àánú mi ní kò tọ́ fún yẹn kò ṣe bẹ́ẹ̀ nǹkan tẹ́yẹ̀ fi ṣe sọ́dákọ̀ kó tún wá ní ẹ̀mí tí ó tún máa rọ̀ mọ́ fàwọn mi náà tọrọ fún ọ̀tọ̀nà zo al-mahmud kákẹ́mi kó mẹ́ pátápátá pa ti bọ́ ẹni yẹn kọ́ àwọn yẹn kó fẹ́ ta ká má láwà làárà á ní irun tẹ́yẹ̀ tó pé ní èèyàn mẹ́mi kó ń bí nǹkan yìí ọ̀nà jùmọ̀ nǹkan ní nǹkan pé ọ̀nà tó dáa ní. wàfíà na sahib al-khulqil karim a ní àtòlígbọ́nù hadithi yìí pé tó bá jẹ́ oníwàárí oníwà dáadáa àtàkùwà dáadáa kí ló jẹ́ nẹ́ẹ̀sìn wáyé kí ni wà kí ni wà ẹ̀sìn kí lẹ́sìn ìwà lọ́wọ́ ní fìwà kẹ́sìn kọ́ ẹ̀sìn náà níwà ìsìwà náà ní kíní ẹ̀sìn ayépété yorùbá sì níwà ẹ̀sìn yóò sì pé ni. anabi ní afwan wọ́n ní oníwà dáadáa ọ̀sọ́ ìbùl ìkìláàs làámàlì àtẹ́tí máa ń ṣe nǹkan tiẹ̀ pẹ̀lú sincerity kí látò sincerity yorùbá pẹ̀lú ọkàn kan nítorí tání nítorí ọ̀tọ́ náà láàyè ń tẹ́fì lómìnà lèmọ̀ òhú ìbìláhú kò ní mọ́ retí lọ́dọ̀ ẹni tí ó bá tọrẹ fún awìlì mọ́sán ilé yìí àbí lọ́dọ̀ ẹni tí ó bá ti dáadáa sí ayyàmùkà fásin ala ìfàní ìfàní lórí dáadáa tó ti ń kúkà òun náà gbọ́dọ̀ sí báyìí fún mi padà kò ní mọ́ retí ẹ̀ wàlà rọ́dà màrúfin èmi wọn ni pé ní ti bá ti dáadáa sí mi náà gbọ́dọ̀ sí dáadáa sí mi. nígbà tí ń ṣe nìkan jọ sí iye báyìí mo fún èmi náà fẹ́ ṣe nìkan bá kíkọ́ ẹgbẹ́ mi náà máa retí iye báyìí ní ọwọ́ rẹ̀ ẹ̀ tó bá ní ìkíláàsì ní sẹ́ni ẹ bá fún alhamdulilayi tẹ́ni ẹ lọ tánàbí lọ pé tó bá ṣe yín lórí ẹ̀yin náà ṣe kí ni ẹ fi dáadáa tó fẹ́ ṣùgbọ́n ẹni tó ṣe òun kò ní máa retí pé àtẹ́ni ah, yóò bá dá ẹ̀sìn nǹkan fún mi báyé pé nítorí tẹ́ni yóò ṣe fún lónà fi ṣe tiẹ̀ wàyí náà mọ̀ yẹ́ alùpùpù ìlàhùn khalisan lillah ṣùgbọ́n tó ń bá ṣe yóò jẹ́ kó jẹ́ khalisan lillah nítorí tọ́lọ́run ọba ọba àlekẹ́ọ́lá nìkan ni ó fi ṣe oníṣe nítorí kí ẹni tó ṣe fún lè bá ṣe nǹkan mí fún náà padà ní dáadáa ọlọ́run ọba àlekẹ́ọ́lá tó fún wa nínú alukur'an tó àtọ̀lù insan nígbà tí ń sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ọlọ́ni innama nut'imukum liwajhi Allah àwọn ẹni rẹ̀ nígbà tó bá tọrẹ wọ́n mọ afẹ́pẹ́ ní fúnfún jẹ tá a fún yín lóúnjẹ yìí o lórí tọ́lọ́ làwọn fi fún yín o láàánú rí dùnmí nǹkan jàfá á ń wà láṣìkú rọ tètè pa ń retí ẹ̀sàn kan lọ́wọ́ yín bákan náà àrètí ọpẹ́ àwọn tọ́sọ̀rẹ́ fún sáàdúpẹ́ àbá ànúdúpẹ́ àádúpẹ́ Yorùbá ní ẹni tọ́sọ̀rẹ́ fún tí ò dúpẹ́ bí ọlọ́sà kó ni ní ẹrù lọ ni àádùpẹ́ ṣùgbọ́n ẹni tí ó ṣoore fún ni òwe ọjọ́ kò ti pé a kò tí ẹ̀ lé sọ pé ẹkún náà wà náà ẹṣẹ́ àná ọgbọ̀rọ̀ jòkó tí tí fún ma mọ́ sọ́pàá pé à aláìmọ́rẹ́ nì nígbà tí ò rí jẹ́ńjọ́ tí tí ò rí mú tí ò ní tẹ́ lọ́wọ́ tẹ̀fáwà láàrin kiri àárẹ̀ lọ́wọ́ ọlọ́ba sanu àtàlá tó fún ẹnu sọ́ọ̀tù bá kọ́rọ̀ ó ní látòbò sílù sọ̀dàkọ́ ti kún bìnnìmọ́ni wàlẹ̀ àzà sọ́dàkọ́ tẹ bá ṣe ẹ má fi ìrègùn wàlẹ̀ àzà àti nira ẹ má fi bàjẹ́ ìrègùn kẹ́yọ̀ kẹ́ àwa láti báyìí iṣẹ́ tí ń ṣe àwa láti báyìí àbí àlẹ́ ìnira.

ìmọ̀ fẹ́ ra nípa ti fi ṣe sàárà fún èèyàn kan wa ní bàtà ó wá fẹ́ ta padà wọ́n jẹ́ kó kó wọ́n wá sí rà mọ́ ẹ̀sìn ń kọ̀ fún wa torí bá tó rà á jẹ́ pé ń tọ́ fún ẹnìyẹn tó ọ̀ ní kó mú o ó yàtọ̀ sáà ta pé ń tó tọrẹ tó tẹ́ ẹ bá ń gbé nǹkan mi padà ó eléyìí kèrèdè kó fẹ́ gbà padà ó fẹ́ ṣe kíni ó fẹ́ rà ní ṣùgbọ́n jẹ́ máa ẹni tó bùn yẹn ní nǹkan tó wá fẹ́ ta nǹkan padà àbí ẹni tá a bùn ní nǹkan tó fẹ́ ta nǹkan tá a bùn táwọn wá fẹ́ rà kí ni ó ṣe fún àjẹmọ́ ẹ́ ló lẹ́ẹ̀tì ó ní bàtà yẹn náà gbogbo náà gbòmítẹ́lẹ̀ tó wá fẹ́ rà yóò lẹ́ẹ̀tì ó mọ̀ pé ah, òun náà ti ṣe dáadáa fún mi rí tẹ́lá náà sọ pé ẹnikẹ́ni tó bá ti ṣe sọ́dákọ̀ fún yàn tẹ́ni ń bá fẹ́ ta nǹkan kódà kó jẹ́ kápẹ́ ní hundred naira lọ́dọ̀ tiwa kó jẹ́ tó wọ́n ti ten thousand kẹ́ni tó ṣe sọ́dákọ̀ fún mọ́jẹ́ kínní kó mọ́ ra kó jẹ́ kẹ́lòmí ra kó mọ́ jẹ́ pé fífà kọ́kàn rẹ̀ tó wà ń bí ètò fẹ́ ni o wọ́n ní ìtaari gbọ́nú àdìsí ni pé kíkọ́ tánu ń kọ̀ fún mọ́rù pé kó mọ́ ra lọ́wọ́ arákùnrin tàhírímù ni ẹ pé èwọ̀ ni wà ilé ìzáàbà bá dùlù ìlàmà ẹni tí àwọn àfá àkàtà dólé lórí ni wàlùjùmùhúr hamalu alẹ́lkara àti wàtẹ̀ǹsẹ̀ ṣùgbọ́n mẹjọ́rí táwọn àfá ń gbà pé ń ta kọ ní oṣù gbọ́n kíkọ́ tí ó ti dè wọ ni kìí kàrá tó tàhírímù ìyẹn pé tí ẹ bá ra arú nǹkan bẹ́ẹ̀ sọ́jà yẹn lọ àbí ò lọ́ọ́ ọbụ yẹn ní nǹkan ọwọ́ gbọ́ pé náà ó fẹ́ tà ó wá ní bóyá tụ ni wọ́n tún ní wàhálà fẹ́ tà tó lọ bọ̀tà mọ́rù pé kó mọ́ ra ẹtì tó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní sáà tó lérò pé ní téèyàn bá ra kó ṣe pé ọjà yẹn kò lọ nínú ẹ̀sìn kan ṣùgbọ́n tí òkun tó léyàn ṣe kíni nìyẹn ṣe kòtọ́ ká bá pè ní haram ní téèyàn bá ṣe yóò jìyà ní pé kíkọ̀ tí anábì ń kọ̀ fún Umaru bíi méjìlá àfa àgbọ̀yé sí ìwọ lọ fún lẹ́sìn tó bá lóun ó mọ́ra kúrò àbújẹ́ pé wá ń dèrè àmì ní kò fẹ́ tà àkàgbọ́ ìwọ̀ ayíkó tí wọ́n rú bá lọ rà kí ni wọ́n rò jẹ́ ẹlẹ́sẹ̀ torí pé tí ń jẹ́ ìwọ̀ àmọ́ ń fà áláhù ẹni tó bá ṣe yọ akọ̀ yóò jìyà ṣùgbọ́n mẹjọ́rítà àwọn àfáàn ń tẹ́gbọ́ kí ọ̀rọ̀ iye sí nígbà tí alẹ́bí sọ fún ọmọ rù pé kó mọ́ra ìtẹ́gbọ́ iye sí ni pé a kò gún tó kọ́ ra torí kó wọn náà lọ sí kí ni ọ̀fìtọ̀rẹ̀ fún kó máa dàbí pé ní ọkàn rẹ̀ òkú omi fún ẹ̀ríkọ́lù wa nífẹ́ ta lówó tó wọ́n anẹ́kùnkọ́ àbáláwọ́ mú ní ọ̀fẹ́ torí pọ́n nẹ̀lẹ́ fún mi pé ní kò kún tó ọ̀pọ̀lọpọ̀ àfáàdúrólé lórí amọ̀rùdú fìlìhíbá ẹ bá tọ́ ẹ ara tẹ̀ ló pé ó tẹ̀ fẹ́ pé òun fẹ́ ní ah, àgbo tí ẹ má bínú mo rò pé ní rírú ẹ̀ mọ́ ẹ lọ bá ń ṣe kí ni ẹ lọ bá mú wá. àbí yìí tí yóò tẹ̀lẹ̀ láàrin àwọn obìnrin táyọ̀ mọ bára wọn jà tí ó mọ béèrè gbogbo tó ti forí gbàmú nǹkan mi ani fàyínà ó mọ̀ haram ìwọ̀ nírò ilé ẹ̀kọ́ ìyẹn mọ́ bèèrè ìjàmíkọ́ ẹni tó sọlé fún ọmọ pé ń béèrè nǹkan kò kàn sọ́jáde ni yóò bá bí lọ mú wá wọ́n pé tó ní tẹ́ fún ní ẹgbà nǹkan yín ayé wọn ọ̀gá kí náà béèrè lọ́wọ́ ẹ̀sìn ó ti dọ́gbọ́ pòwe kó ń fẹ́ gbà nǹkan o àti asọ́lẹ̀ rẹ̀ sìn àtàfi pòwe ni kò dáa téèyàn bá ṣe sọ́dákọ̀ kó tún ní kí àbí ó ṣe hikpa ọrẹ kó lẹ́ni tó ń tọrẹ fún kó bó ń ṣe kí ni kó bó ń gbé nǹkan o ẹni ìwọ̀lélẹ́sì ẹnu kò lórí yun àbí kó wá gbọ́ pé nìyẹn fẹ́ tà tó lè rà á ní ọ̀rọ̀ pé sí méjì àwọn kanínú àfa sọ pé ní ìyẹn náà èèwọ̀ ni kó rà àwọn majority ní mọ̀kìrúhù ni kò sí ìdèwọ̀ ètò ṣe tí ò bá mú tó ni wallahu alam ẹni àmọ́ ìhíbratu sawab pàtàkọ́dá àná náà mìíràn bẹ́ẹ̀ àwọn ní ẹ̀rí ọrẹ táà ń ta láti fi gbà nǹkan ẹni bí ibẹ́ ìhùn ló jẹ́ bí kíni nínú àpéyàn tajà ní àbí afẹ́fà iná lọ́wọ́ àyíbá ìfà làmìyárúdọ́ bìlẹ̀ ìwád alẹ́ni yòkàfí òbí ìlmọ̀ húbùlá fàyínà láwùrọ̀jọ́ bìhì bàtìlì ẹgbẹ́ yẹn jẹ́ nǹkan wá lórúkọ ẹ̀bùn tóbi kò fẹ́ fi tọrẹ ní àbí tó bá wo pé ẹni tí ó fẹ́ fẹ́ tọrẹ fún ètò fẹ́ fi tọrẹ fóun àbí tó fẹ́ fóun parọ̀ kò dàbí tó fẹ́ gbé fún ó lè lóun tọrẹ mọ́ ẹ pé torí tó fẹ́ gbà lọ́rẹ́ nìkejì náà nítorí wọ́n kẹ́kọ̀ọ́ ní gift ni bí ọjà ni bí ẹ̀ṣẹ́ǹjì ni ọ̀rẹ́ ẹ̀ṣẹ́ǹjì kan láàrin ara wọn ẹ̀rí agbẹ́jì mọ́lá tí ń kókè dání ọba kókè wá àbí ìwọ́n bá lọ kásọ fún kémọ́là fún mẹ́bù ẹ̀ lásọ ọ̀nà kémọ́là ń gba pààrọ̀ ní àbí ọba kó gbọ́ aṣọ wa kémọ́là bá fọ́ ẹgbẹ́ fún kékeré ní àwọn bankasọ bankasọ mi ó bu ẹ mọ́ ẹjọ́ wa lórúkọ ẹ̀bùn ni ṣùgbọ́n bí ọbẹ̀ àtúrí pé pàṣípààrọ̀ ló fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ṣe láàrin ara wọn tí ẹ bá lọ́wọ́ ṣe mọ́ ní tó burú bẹ́ẹ̀ alìsílám fi àkàmì wà àdábí wọ́n ní islam báwà nú ẹ̀yí kọ́lọ̀kọ́ mọ́ adó lórí ẹ̀ wọ́n nínú àwọn àdájọ́ ẹ̀ àtàwọn ẹ̀kọ́ tó kọ́ wa yùrírò àyẹ́d farm min nufus wa akhlaq mutabi'ihi hatta yasla bihim ila qimmatil fada'il ó fẹ́ gbé wa ga lẹ́mìí ó fẹ́ ká mọ tó dáa kò fẹ́ kẹ́mi wá wà nílẹ̀ ẹ̀rí ẹ̀mí ẹlòmí ẹ̀rẹ́ ló ṣe wà bí ẹ̀mí ìdọ̀tí Islam fẹ́ bá rí mùsùlùmí kárítá òṣìṣẹ́ tó wà lẹ́mìí ibi tó ga ni tọ́lọ̀ yẹ pé láyé ipò tó wà ibi tó ní kíní tó kéré ní láwùjọ wẹ́ká ìpé lẹ́mìí lọ́kàn níwà ibi tó ga láti máa rí ìsí Islam fẹ́ nù wàyẹ́sìmù bí n fi àjùwá àníyàtún kẹrìmọ̀ fún mẹ́kẹ́mi wá ga ibi tó ga kábàláyà pọ́nlé mìnkúlùkẹ́ rọ̀fẹ́ wàlùmùsáwàl àálì hamid ó fẹ́ kí lébù wá áì nínú kiri jama ọgbọ́n yẹn ní tó fẹ́ ta ìwọ náà lọ tó fẹ́ lẹ́nu ìgẹ̀ ó yẹ kí ẹmọ ọgbà ilé yóò bá mu èmi náà mo gùn jọ sí kódà kó fẹ́ ta ìwọ mọ́ra mọ́ kódà kó dínwó àtàwọn wà míì fẹ́ tó yẹ pé àwọn yẹn lè mọ wù láwùjọ tó yẹ kí mùsùlùmí lò ká àti gbọ́ ọkọ̀ yẹ ká mọ́ ṣe báyìí eré yóò dáa ìdí ìsìlámù fẹ́ fún wa ni pé kábá mùsùlùmí láàyè tó ga nínú wa kábá mùsùlùmí ní ipò tó dáa ara ń tá gbọ́ mẹ́rin pé ẹ̀kọ́ tí fúlámù fẹ́ fún akálò àwọn nǹkan mí bẹ́tẹ́ pé akọ̀ kò tí di èwọ̀ tẹ̀yẹ́ tí mùsùlùmí níbi ìbálò ẹ̀rí láwọn fẹ́ kí a mọ̀ ṣe àwọn ìwà rẹ̀ lẹ̀ an islam kọ safati fil umur wa yuhibu mu'aliyahu wa mu'aliyaha islam kan wọn wà rẹlẹ̀ wọn wà dọ̀tí wọn kà wọn báyẹn bí tó ga ìtí islam fẹ́ nìyẹn ẹ̀rí islam fẹ́ ká máa tọrọ ẹ̀tọrọ nǹkan dalagbe kó bá mú sáńfẹ́ kan bá wa ní ààyè yìí nínú ìbániláyè yìí òun náà ni pé tí ìbá ti tọrẹ kó mọ́kàn kún bẹ́ẹ̀ hadith tó tẹ̀lé hadith yìí Abu Hurairah náà ni alánàbí àmọ́sọ̀rọ̀ sọ́lán tó pẹ́ ní sàhádù sàhábù ẹ fúnra yín lẹ́bùn sàhádáwó sàhábù ẹ máa fúnra yín lẹ́bùn kẹ́lẹ́ bá a nífẹ̀ẹ́ ara yín ẹ máa fúnra yín lẹ́bùn hadisi alimam Bukhari gbà wá nínú al-adabul wa abu ya'la bi isnadin hasan. hadisi ẹlẹ́kejì Anas bin Malik ló gbà ó ní alánẹ́bí sọ pé tàádáwó ẹ máa fúnra yín lẹ́bùn fàyínẹ̀lẹ̀ hàdíyà torí pé ẹ̀bùn ọrẹ títa tàṣúlò sàkíyìmà a máa mú ìkórìíra ẹni kúrò lọ́kàn a máa mú kúrò lọ́kàn yẹn kẹ́ni tó bá ń fún yẹn lẹ́bùn ọ̀ ní rẹ̀ alimami Bazar nagbelewa bi isnadin da'if wọ́n ní ṣùgbọ́n ṣé nì tí àdíṣelé wà dọ̀ẹ́ ó wík àyípẹ́ ká bá wọn lórí tọ́lá kọ̀kọ́ tó ń fẹsẹ̀ rìn lẹ́wọ̀n kí ní àdíṣe náà sọ fún wa ẹ máa tọrẹ fúnra láàrin ara yín ẹ̀pẹ́ tàfá àlà ló bá wá àyà mùsáraka ni ẹ máa tọrẹ láàrin ara yín kẹ́kẹ́ kan máa tá lọ ìwọ náà tó bá ti ń tọrẹ kẹjọ máa tọrẹ fúnra yín kífẹ́ lè bá a jọba láàrin yín wọ́n ní hadith méjèèjì yìí hadith alákọ̀ọ́kọ́ mẹ́yẹ̀ dúlù ala anna lè hibba ó ń tọ́ka pé ní hibba ọrẹ títà wàsíkọ́tún fi jálàbí fi jálàbí mọ̀wádàtí wàlmọ̀hábàtí bẹ̀yìn náà ó ti rò pọ̀ mọ́ kó fa ìfẹ́ àti ìbára ẹni rẹ̀ ìtọ́rẹ okùnfà ìfẹ́ ni láàrin àwọn ènìyàn zarka anna nufusa majibula tun ala hubbi man ahsana ilaiha tori pe eniye adama tolo ndama emini ni pe eni ti ba tin se daada ti yo fere adama ti olon ndama emi koda yoni ni be de pe ore to le so de ru eni abi ẹ̀rọ àwọn tọ́mọ fún yẹn ní nǹkan rẹ̀rẹ̀ àwọn ọmọ tọ́mọ dúró lórí ta bí mọ́tò kaba lọ alẹ́ gbígbà gbáǹpà gbé báńgolo kó lójú ọ̀nà jọ tí kejì bá dìde ẹlẹ́ lọ dúró síbi tọ́yà tó tó àwọn ọmọ nítorí kíni kíni kejì ń ṣe fún wọn ìmọ̀ fún wọn ní nǹkan afa akọni ni ahsin ìlànà sí tẹ̀sáàbí kòlúùbà hùmọ̀ máa ṣe dáadáa fáwọn èèyàn wà á mú ọkàn wọn lẹ́rú fàtọ́lá ma sábàdà lè ìsánú ìsánà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní dáadáa máa ń sàyàn dẹrú ẹni tó ṣe dáadáa sí a nífẹ̀ẹ́ rẹ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa alihi ọlọ́rẹ̀ títà ní anábíjọ́ kan ó ta ọrẹ́ fúkan nínú àwọn kèfèrí tó tẹ̀ gbà flam nígbà tó dọ́dọ̀ yóò rẹ̀ wọn tó lọ sọ ó sì jẹ́ bí àwọn lórí wọn ẹgbà fún mọ̀ọ́mọ́ àwọn ọmọ tẹ́mírí yìí ó fa ìnáwó yóò di mo ti wà gbọ́rọ̀ ń ṣe wá ẹ̀ka níbi ń tọrẹ máa láyà káṣà fàkọ̀rọ̀ ọ̀rẹ́ ẹni tí ò ní dégíní tí èrè tí ó sì àwọn òtí fẹ́ ríro èèyàn báyìí rí o ẹgbà fún ọ̀rẹ́ sọ́bí sábà bí islam àwọn aráàlú abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma inú hadith kátó wà nù bẹ̀rẹ̀ sahih bukhari ó lá nàbí ajwadun nas ànábì tọ́rẹ́tọ́rẹ́ ni ọ̀kánà ajwada ma yakun fi ramadan ìgbà tọ́rẹ́ tó máa ń pọ̀ ní kíni ìgbà ramadan hina yalqau jibril nígbà tí lórí wọn wá mẹ́tẹ̀ ó wá fọ́nà hadith ẹgbẹ́ anábì mọ́ ń tọrẹ kàrí ìlú mùrùsàlà bí afẹ́fẹ́ tí ń fẹ́ káàkiri yẹ́nà táwọn ẹgbẹ́ wọn bí táwọn mí ìta ní òde fẹ́ dọ́dọ̀ ẹ̀ tó bá a ń pé ọrẹ ó jẹ́ sábàbí tó lágbára tí máa ń fa ìfẹ́ láàrin ara ẹni bákanáà lídá fa iná lè hadi yàtà mọ̀ṣúrú àtún límọ̀ tẹ̀jìlíbuhu minna lẹ́kẹ́lì pẹ̀lú olùfà nítorí àárí pé ọrẹ títa ìta nífẹ̀ẹ́ nú ẹ̀sìn yìí ni tó sì wà nú òfin ẹ̀sìn torí pé a máa fa alkhair dáadáa yóò fa dáadáa láàrin àwọn èèyàn pẹ̀lú olùfà àti ìrẹ́pọ̀ ó bẹ̀rẹ̀ kẹ́yàn máa tọrẹ fún ni kẹ́yàn bú yẹn ní nǹkan kó máa bàjá fàyínà dínà islam wà dínà ulfati wal mahabba ẹ̀sìn islam sì ni ẹ̀sìn ká nífẹ̀ẹ́ ara wa ni ẹ̀sìn ká káàrin wa kó dán kárẹ́pọ̀ ni ọlọ́wọ́ sọ́nà wa tààlà ó ní wàkúrò ní mọ́tàlọ́yì alaykum ìdẹ̀ra ọlọ́run lórí yín ẹ̀yìn ẹ̀dá ẹ̀yìn mùsùlùmí ìfikúntùm àdáa tẹ́gbẹ́tẹ́lẹ̀ kẹ́sì tó dé ọ̀tá náà lẹ̀yìn náà ń bára yín ṣe pàápàá jùlọ láàrin àwọn lárúbá tó lọ ń láàrin wọn kò sí pé a níjọba ńlá kan nílẹ̀ lárúbá nígbà wọn ẹ̀rẹ́ ètò ń pa wọn rún náà ní alùkọ̀bàníyà ẹlẹ́yàmẹ́yà nígbàtí sheikh muhammadu bin abdullahab tí wọ́n sọ̀rọ̀ alìmọ̀sáìl jàìlíyà látọ̀lẹ́ pé nínú àwọn nǹkan jàìlíyà tó wà ní pé kò níjọba kan tó gọ́fà wọn ìdílé àti nílé ẹlẹ́mọ̀ ẹjà fúnta ní fúnra wọn ẹlẹ́mọ̀ bára wọn jà fógójì ọdún àwọn pé tọ́bá ti ń bá wa jà o ẹ̀yin náà wa lọ́wọ́ tọ́bá ti ń bẹ́ iná jà o àánú wọn pín lọ síta bá wá dé sẹ́jẹ̀bí ni àbájáre kò sí tó kàn wọ́n lọ gbogbo olúwa yá mọ̀ jàjà kí àbá ń pàṣẹ bá tó ń nínú o ìdílé wọn àti ìdílé wọn rẹ rí àánú sì oṣù rẹ̀rẹ̀ tó jẹ́ ṣọ́wọ́n bá tó sọ́pọ̀ ẹ̀ ẹni bá tó lọ báyìí tó bí ó yẹ kígbà tó sọ́pọ̀ tó di sán lára wọn pàápàá jùlọ àwọn èyí tó tẹ̀lera wọn bẹ̀ ẹ̀ṣẹ́ tòlùkádá tòlùhíjà àti muharram mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lera wọn ni tó bá filẹ̀ lóṣù mẹ́ta tó bá tó tán tó yẹ kí a ti filẹ̀ lóṣù mẹ́ta ó yẹ kó ti tán á tó padà síbẹ̀ ẹ̀rí bó ṣe wà láàrin wọn ọlọ́run wá ní kí islam dáàrin wọn wọ́n ti pé àwọn kọ̀báìlì àárọ̀ wọ́n wá jẹ́ mùtàhálífà mùtàhábà wọ́n wá rẹ́pọ̀ ara sábà bí tọ́lọ̀ ń fà nẹ́bí ìṣitárin wọn nu tọ́lọ̀ ń lọ pé wọ́n kúrò ní mọ́tàláyà àlékún ẹran tí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yín ìfikúntùm àdá àtìbọ́tà lè bára yín ṣe lẹ́lẹ̀ fàálà bàbá ìnà kùlùbìkùn ọlọ́run ara ẹ̀mí yín pọ̀ ara táwa yìí kí ló rẹ̀ mi wá pọ̀ jẹ́mọ́ ìsìláàmù ni kẹ́sì tó dé bá lejò káàmọ́ bẹ̀rù pé ìdílé wo ni ẹ̀yin ti wá o aráàlú wo ni gbàtí ìsìlámù dé lọ́dí pé gbogbo àjọ tòsórí sọ́fù àti Ìgbò àti Gárà àti pápá àti Yorùbá àtàwùsá ọlọ́ni fa aláfá bẹ́ẹ̀nà kùlúùbìkùn ọlọ́run bá rẹ̀ mí yín papọ̀ yóò ká rẹ́pọ̀ yìí ní ti ìsìlámù fẹ́ ni ìrúbà gbogbo kò fà tí ó jẹ́ kí ìtí islam fẹ́ ètò ìṣẹ̀lẹ̀ islam a máa gbé lárugẹ inú rẹ̀ ní kíníwá ìmọ̀ ta ìmọ̀ tọrẹ ìmọ̀ bọ̀rẹ̀ èèyàn lẹ́bùn bákan náà yá ń bá gilil muhuda lil muhudi an yanzura ila halil muhudi ilay ani ẹni tó fẹ́ fún yẹn lẹ́bùn kó wo hal condition ẹni tó fẹ́ fún lè takọ̀ àlèhàdí yàtò mọ̀ kí àhà kẹ́bù yẹn lè bá ṣe rẹ́gì kẹ́bù yẹn ṣe rẹ́gì ibi tó agbé sí falfakiru láwù àdí yàtò yóò sọ́dọ̀ bí anáfòrò ẹni ẹni tí ò ní nǹkan tó jẹ́ aláìní ta fún lẹ́bùn jẹ̀wọ́n kí ló yẹ ká fọ́ rẹ̀ ìdí òfin ṣe gíní tí fi ṣàǹfààní ló ká fún ẹni tí ò ní wà ìyànà ti alamu nẹ́tí wànàfàkọ́ọ̀tì káìpẹ́ tí ó tún máa gba ìnáwó ní ìdájọ́ pé aláìní ni àwọn nǹkan tí ó tún máa fi náwó sínú ẹ̀ka tó dégí ni kàtún fún kàwò situation rẹ̀ ẹ̀rí lápẹjúwe ẹ̀dẹ́ pé owó tí èjẹun gẹ kò tí rí ọba agbó mọ́tò fún ah, owó òní mọ̀ fi rẹ po <laughs> nígbà tó ti ti fún tó náà bá ta kò sí láì fi bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé ìyá pé ìyàwó lè gbé sọ́dọ̀ rẹ̀ kí o mọ̀ ṣe kí ni kí o mọ̀ bọ́ àbí tí kí ni kàbá kápọ́n àbúgbò ni <laughs> èlò ló kàn ẹ̀yọ̀gọ́ 30,000 àbí ẹni sì ní wá 2000 tí ó sì rí ẹnigbà ń bẹ̀rẹ̀ pé tí ó mọ̀ gbà náwó ni a tún lè àfíṣẹ́ lórí yóò ṣe mọ̀ náwó sí wọ́n ní gẹ́ ní ìlọ́wọ́ àdíyá tún tún náà sí buháláwó mínà tó háfí àlàpífà ẹni algeni olówó abáfẹ́ kọ̀ndíṣẹ̀ tiẹ̀ náà tàbẹ́ bùn lẹ́bùn àbá àlebùn olówó lẹ́bùn àlebùn àbá àlebùn àlebùn atọ́jọ́ wò pé ẹ̀bùn yàtọ̀ sí sàárà kí náà lè fẹ́ bóló ẹ́n sàárà tó lówó ọlọ́mẹ́sẹ̀ sàárà òkú ọkọ̀ gbogbo àwọn olówó tẹjọ wà ní ọ́fíìsì ìyẹn lánlá gbogbo gbé káwa àwọn ọ̀gá rẹ̀ lọ́tọ́ ó bí ẹ lọ olówó náà àlè fóun náà lẹ́bùn ṣùgbọ́n ní kọjọ́ bí tó hafin lẹ́fífà àwọn nǹkan tó máa kojú lọ́yìn lẹ́fífà ẹ̀rí tó ra tó símpù ìwọ ni olówó ọdìfẹ́ fún olówó ní nǹkan ó yẹ pé tó kéṣẹ́ kan ó lé mú gẹ́gẹ́ bí dẹkọrétìfì kan lásán náà ni ìgbọ́ta ní kàtà fẹ́ fún lẹ́bùn kí lè ó níbi ìdí òfin mọ́ sàǹfààní ẹwẹ́ òde tí ọgọ́fúnà kọmíṣánná lọ àwọn sẹ́nitọ̀ tó tẹ̀lé la ìtọ́ fọ́gà èmi ní ìwọ lọ́mú tíjọ́ èmi ní mélèlè kò ní bá wọn délé ṣùgbọ́n níbi tẹ́tẹ̀ fún wọn ó jẹ́ kíní fún wọn ó jẹ́ yìí fún wọn bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ mọ́tálíkà tó lọ fẹ́ bùn lẹ́bùn tí ẹ ti lówó tí ẹ jẹun kò tẹ̀ sí ìgbálẹ̀ ńláńlá gan ẹ̀bẹ̀ ni pé òfin kan dẹkọrétẹ̀ ẹ wá tó gbé tí ẹ dẹkọrétì lẹ́bùn ká níta jẹ là ń wá ọkùnrin yìí. <laughs> wọ́n ní ohun tó dáa ni káwọ́ òṣèṣe ẹ̀ ń ta fẹ́ fún ní ní nǹkan ẹni fàkúlùm yòkọ́ dámù ilé máa yù náà síbúhú wà yù náà síbú màkọ́ ọmọ ẹni wẹ́n tá bá fẹ́ fún ní nǹkan báyìí àwọn ọmọ yunẹ́sìbò ní tó bá mú wà yunẹ́sìbò mà kọ́ ọmọ àti tó bá ipò rẹ̀ mú àwò ní tó dání ẹ̀rí hadith ẹlẹ́ẹ̀kejì ẹ̀pẹ́ ní alẹ́ ìsìnà dẹ́wà dọ̀íf ṣùgbọ́n wọn máa náà tó kó sínú àtàlákọ̀ọ́kọ́ yìí ti kó sínú irú rẹ̀ ni pé fàwọn yadullu ala anna al-hadiyyata tufibu al-hikda wal-adawata bayna al-muta'adin ẹni ìfúnra èèyàn lẹ́bùn a máa mú ṣíkídù ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún a kó lọ́kàn ìfẹ̀gẹ̀rẹ̀ ẹni dé bá fún yẹn nǹkan kò sí mọ́tò rẹ̀ lẹ́lẹ́ tó tó pangolo làwọn èèyàn mọ̀ pé agbègbè pangolo tó lójú ọ̀nà ẹnìkan náà kọ́kọ́ lówó ni ó pé kí pangolo yìí mọ́tò ńláńlá yìí àbá <laughs> ní kí ni ti ṣe dáadáa ẹnìkan ni ẹ̀rí yorùbá sì mọ̀ èèyàn pẹ̀ gan ó wá sọ kí ló kó sí <laughs> kí ló kó sí subhanallah ẹgbẹ́ yìí tó wọ ní kàtí máa ń ṣe dára sí wọn àyàn mọ̀ yìí ni ẹ̀rí àwọn ọmọ tó dúró lórí ta ẹni tó wá rẹ̀ kọ́ mọ́ ṣe tó alẹ́ òun kódà tí bá bọ̀ lókè náà mọ̀ káwọ́ láyé sọ pé ó yàwó bẹ́ẹ̀ ti pọ́lísímẹ́ǹtì fún yẹ káwókè láti máa lẹ́kí ni wọ́n máa káwókè fún ara wọn nítorí kí ni jẹ́mọ́ àyíwá nítorí pé ó fún wọn ní nǹkan ẹni ìmọ̀ àtọrẹ a máa mú ọ̀tẹ̀ kúrò lọ́kàn wal adawatu bayna al muta'adin wal adawatu afwan bayna al muta'adin àbí ìmọ̀ bá rẹ ní sọ̀tá nínú nǹkan tí ma ń jẹ́ kọ́kàn yàn yọ nípa lágbájọ́ òrìrò náà kọ́ ló fún ẹni nǹkan báyìí inú rẹ̀ náà ní sálámà wà káyìn tí ń sálámà sí yàn tó tó fọ́yà àpàdé yàn subhanallah ẹ̀rí tó báyìí bá bẹ́ẹ̀ rojọ́ pé ìjà yóò tí ì tán àbí tó bá bẹ́ẹ̀ pé mo bílì pé ń bá mi jà kí lẹ́mọ̀ tí ó rò mẹ́jọ́ ó lè ní kò sé kí ni kò sálámà sí mọ́ gbogbo nǹkan díẹ̀díẹ̀ tá à ń filẹ̀ tá à kàkún anabi tó fẹ́ kárẹ́ kọ́ lómi tí yẹn bá ń yẹn di bàkàrú huma alẹ́ni yẹ́bùdà òbí sálám ẹni tó dáa jù náà méjèèjì tán yẹn di lẹ́ni kó bẹ̀rẹ̀ sálám ẹ̀sẹ́ni kejì torí pé òun fẹ́ kó tán inú ti yọ àwọn kẹ́kẹ́ èké yà á máa ń filẹ̀ ẹ̀rí ó sì jẹ́ pé wa ṣe ni wàtẹ́jìlìmù sùúrùrọ̀ wà ní mọ̀wá dátà fìnẹ́sìlì múhùdá ilé yìí ẹni tá bá tọrẹ fún kódà kí n ta fún kéré ẹni yóò fi ìdùnnú sínú ọkàn rẹ̀ yóò fi ìdùnnú sí ẹlòdé hmm? wọ́n náà lọ torí tọ́lọ́nù kìí tó torí nkankan ọwá lòdé láti rí lọ sí Abẹ́òkúta bọ́yọ̀ bọ́ọ̀lọ́ rẹ̀ lọ àbẹ́bí yín kan nígbà tó bá máa nǹkan bá ìtaná méjì fún ẹ inú rẹ̀ tó dùn rẹ̀ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ tolúkọ́bù ni ẹlòmí tó dé fún fún ọ ní máìmáì àbí <laughs> méjì ẹnìkẹta dé fún lábẹ́bẹ̀ inú yóò máa dùn ẹ̀ẹ́kẹ́kẹ́ pé torí ayé ni ẹ fi lọ ah, ìwà dúró owó mọ́tò láti ìgbà ní ọ̀sà ìtìlọ́síbó ọ̀sà bẹ́ẹ̀ kúta ìṣànú méjì ṣùgbọ́n àwọn òdílẹ̀ sáné sí wọn lọ́wọ́ bọ́bọ́ wá ń fún yẹn wọ ẹni tó tó jù ọ lọ tó ah, káà ní lágbọ́yá dé wá òun tún gbà ẹni ta fún ni kí wọ́n ti ẹ̀rẹ́ ti wá ẹ̀kọ́ mo lè má pé nílò tí ẹ̀rẹ́ ló ń ẹni fàṣọ́ra mi fàwà ìdí ha ẹgbẹ́nà àǹfààní rẹ̀ ní jalbul mawadda a ma fa ìfẹ́ wa raful adawa a ma gbé ìbára ẹni sọ̀tẹ̀ yẹ́dì sọ̀tá a ma gbé lọ pàkáfà bí a bá fà ìdá eléyìí náà tó láǹfààní kúrò tó mọ́ sí àǹfààní pé yóò tó gbà ládá lọ́dọ̀ náà ó kó ìdùnnú síbẹ̀ à ó tó ní dáadáa ẹni fa inna hadha huwa hadaful islam fi nahjihi ila jalbil khair wa man'i shar torí pé lé nínú ìlànà islam ni báyìí pé ní a máa fa àǹfààní wá sáwùjọ a máa gbénira kúrò láwùjọ ẹ̀rí islam ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni.

ara rẹ̀ náà ní ká fúnra wa ní lẹ́bùn bákanáà wa muhawara ti sálẹ̀ sàkà ìmúwàl àdáwà bẹ́ẹ̀nà náà làfíyàmá bẹ́ẹ̀nà àsìkò wà àkọ̀rọ̀wá áza àkúlùkù sáàmìn kẹrìm wọ́n ni kíyàn gbìyànjú láti yọ ọ̀tẹ̀ àti ìmọ̀ bára ẹni ṣọ̀tá kúrò nínú ọkàn pàápàá jùlọ láàrin ọ̀rẹ́ kó má sí jà àjọ ń bára wa ṣe ká má jà jíjà bá jẹ́ ìṣẹ̀lẹ̀ ká panẹ́ ẹ̀rí àbí láàrin ẹbí ẹni ìwà tó dáa ni wàhùwà sọ́ọ̀bù alànàfọ́s ó lè lọ́kàn láti ṣe ṣùgbọ́n tó dáa ni láàyè wá ilà asáàbì lápẹjú ẹ̀sìn ìyẹn ṣe nǹkan tí ìwọ́n fẹ́ lè pé ah, ó yẹ kọ́ bá yẹn dì kọ́ bá fọ̀tá kọ́ wá gbìyànjú láti mú ìyẹn dìyẹn kúrò ìbáfọ̀tá kúrò kọ́ wá fi dáadáa rọ́pò ẹ̀rí pé wọ́n lé ìdálómi lè dẹ́kọ̀ọ́ kí èmi bá yẹn di o ṣùgbọ́n dáadáa kan tún lé kí ni kò tún pè mí àti ẹ̀kọ́ mọ́.

والقلوب الكريمة الطيبة abẹ́ni tó ní àpọ́nlé lára ìwà àpọ́nlé ẹ̀mí rẹ̀ lẹ̀ tó dáa ní káyẹ̀ máa bá yẹn dì káyẹ̀ máa ṣàìdá sí kó ń sì máa ṣe dáadáa sí wọn torí pé tí èyàn bá ṣàìdá sí yẹn ní tí ó wu ẹ̀mí rẹ̀ pé fónà ti irun tó ṣe fún kó ti ṣe padà sẹ́mi wá gbọ́ ni ẹni tó bá lékú sí ni kí láwọ́ lé sí ejò tó bá lékú sí wọ́yẹ kan àtẹ́kú àti kílò tó kéré lékú àtàyán àti tambolo ìmọ̀ ìṣẹ́ gíní onílé tí ẹ kọ́ wá lọ bá kọ́ sàtúnṣe kọ́túnmọ̀ ìbò ní nǹkan a ó lé ìwọ́n ẹ̀sìn fẹ́ wọ́n pé ó ẹmọ fúnra ilẹ́gùn kẹlẹ́bà nífẹ̀ẹ́ ara yín jẹun fún lẹ́rùn ẹni pé ẹni tí òdì bá lé lọ́kẹ̀ tó bá tó fún lẹ́rùn gbé ẹ̀bùn yín lọ ń fẹ́ ó lé lọ sí gbogbo sí àbí òun wà ní ìró bẹ́ẹ̀ jẹ ọtún rògbò kò tí ìtàn lọ́kẹ̀ náà jẹ tó wá wà mí tó dá kí n tó wù sí ẹ̀rí abubakar siddiq radiyallahu ta'ala anhu nígbà tí hadisatul ifti ṣẹlẹ̀ irọ́ zina tán lẹ̀ mọ́ yàwá aisha lọ́rọ̀ ìgbàlẹ̀ kan àwọn mọ̀náfíkì gbèrú nígbà tó dáa rìn kan ah anábìnrin òkè bọ́rọ̀ ìṣe lọ ìyá ẹ̀rẹ̀ aisha máa lọ lẹ́yìn náà ẹkọlẹ òtúlọ lọwà ọlọsọnà àbáyọ tọlọ ń fi wá padà sọ àyà láti fọyàwá Aisha ma radiyallahu ta'ala anha gbọ́lọ́dọ̀ ṣíyà al'anjáàtùl arjáàtù àwọn onídọ̀tí àwọn ẹlẹ́gbin a ni yàwó Aisha tó mọ́ ń bẹ̀ náà ni ó ẹni tó bá ní yàwó Aisha ọmọ kí ni yíò mọ́ ọlọ́run fọyàwó àìsà mọ́ àwọn èèyàn kí wá wà tánà jẹ́ ní dáadáa ẹmọ̀ tí rúmọ̀ bá ń gbalẹ̀ ayẹ́fẹ́ rẹ̀ lè fẹ́ sọ́dọ̀ tí wọn náà ó fẹ́ sọ́dọ̀ àwọn èèyàn dáadáa àrẹ́mìtì dá sẹ̀ríà fún wa sẹ̀ríà kí ní ó jẹ́ jẹ́ mọ́ ẹ̀sẹ̀ wọn náà tẹ̀ alikọ́dù ẹ àpé wọn lẹ́rọ̀ sí náà mọ́yàn lára wọn ni mítọ̀ wà tó jẹ́ ọmọ ọ̀dọ̀ fáwọ́bákìrì ah, ilé wa dùn àwọ́bákìrì lọ́kẹ̀fẹ́ ah ilẹ̀ mísọ̀ tí ilẹ̀ mọ́ fún ní nǹkan ìwọ́n náà tó wá ń ṣe báyìí sọmọ mi tẹ́bí ìjọmọ̀ yẹn ìjọmọ̀ yẹn fẹ́ gbé àwọ́bákìrì ọlọ́mà sọ́yà kàlìkọ̀ wà láyá tálí olùfàdùlẹ̀ bí n kò wà àyútú olùkúrò ẹmọ́ búra pé àyútú olùkúrò bá wà ní masakin pé àwọn akẹ́bẹ́ yẹn nìkan tó ṣẹ̀ ní ẹbí yìí nìkan àìwọ́ lọ sílé tó ṣe dáadáa tí ọmọ wà ní masakin àbá aláìní wàlìyá àfó wàlìyá tfàhó ìyẹn ló fàtẹ́ pé a máa lè lọ́kàn láti gbé tra ẹni tó bá mi sọ̀tọ̀ àrẹ́kí wọ́n á fún ní nǹkan kódà tó nídìí ẹ̀ ẹlòmíràn nífẹ̀ẹ́ fún tí wọ́n náà bá fún ọ̀rọ̀ pé kò ní bẹ́ẹ̀ sọ̀tá mọ́ ọ̀ǹgá ní ó tó wọ́n gbá ẹni yóò sì ro nǹkan aburú ìsinmi o kọ́lọ̀n kó sàforíjì ọlọ́mọ ọba tó ń náà ìfà bílẹ̀ ti iya ahsan tí wọ́n bá fẹ́ dìfẹ́ndì ara rẹ̀ bóyá nìkan ṣàìdí àṣẹ ní tó dájú ní tó ń gbé wa lọ ní kó fi dìfẹ́ndì ara rẹ̀ ó gbé ebú wa ìwọ́n náà bá délé ebú tó wá jẹ́ yìí ni àjọ náà sán ní o ráyé ó rẹ̀ ní èmi náà bẹ́ẹ̀ tó wọ́n mi èmi náà yá wéré o mo yá wéré level five ló wà ìwọ́ wà gbéra ẹ̀ sí level ten inú rẹ̀ fọ́ àmọ́ dùn ṣètọ́ni ló ń lórí ẹni bẹ́ẹ̀ o ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ lẹ́yìn kan bá gbé akínú ah, ọ̀bẹ́ mi náà lé ní o kókù ká búra wa látọ̀ nídọ̀ la ah, ẹgbẹ́nu tèmi náà falágbàfọ́ tó dá o nǹkan jákujàku ni. àníbà Muhammad sọlá ó ní lẹ́yìn tó ṣẹ̀dí ìdùbí sọ̀rọ̀ à mo lè jà mo lè dáyàn mọ́lẹ̀ nǹkan ọ̀dà lágbára. ìnáwó ṣẹ̀dí mọ̀ngálàbà náà fáwọ́ àyíǹda lọ́gàdọ̀ ẹni tí ń jẹ́ alágbára onígbà bínú dé tó wá ṣe dáadáa sẹ́ni wọ́n lọ lágbára ṣùgbọ́n ẹni tí bínú dé tó sì ń bínú ṣètọ́nù lò oníbi àbùdá ah, kìíní lágbára o ẹgbẹ́ tó ti lọ fàbúyọ gbogbo yẹn sá ọlẹ́ni ìyẹn kọ́lá fi máa lágbára ṣùgbọ́n ṣètọ́nù tí yẹn báyìí ó ti tiẹ̀ ìwọ́lẹ̀ ti lọ bọ́ tó bá lágbára á dúpẹ́ irọ́ ìṣètọ́nù nílò mi ìwọ́lẹ̀ lágbára lọ́dọ̀ ọlọ́ alukurani ni wàlà tẹ́sẹ̀ wẹ̀lẹ̀ hasanatu wàlà sẹ̀yẹ́ à ààlé fi dáadáa tàbúrú ààlé fi rúra wọn ìdfà àbílẹ̀ ti ríyà ahsan tó bá tẹ́ tí ó dáa ti dáadáa tí wọ́n fáìzà lẹ́bí baynaka wa baynahu àdáwà tí ọ̀sá bá wà láàrin wa àti ẹnìkan tí wọ́n ṣe dáadáa sí ka annahu waliyyun hamim ẹ̀rẹ̀ ẹwà rò pé ẹni tó dáa bíbà kọ́ rẹ kò tó dọ̀rẹ́ lásán ọ̀rẹ́ tímọ́tímọ́ ni kó wọ́n fi tí ń bọ́ sọ̀tá lò ṣùgbọ́n àwọn èèyàn lónìí ọgọlágbájá ń bá mi sọ̀tá dígbò ká dáadáa sí bóyá dáadáa mi àwọn bàbá tọ́jú wọlé àwọn ọ̀tá pọ̀ ẹnìkan lé wá àtẹ̀tí sọ̀tá àwọn ọgbẹ́ ṣe pọ̀ wa. ọ̀rọ̀ káwà tí ìtàkáwà tó máa ń fìtì sí Abu Hanifa wallahu alamu bí mọ́dà sí hátà àwọn bó ṣe nílẹ̀ tí wallahu alamu wẹ́n mọ̀rí láwọn tíra àkọ́júnà tíra àwọn mutalatul arabiyya a ní alìmọ́mù Abu Hanifa ní jáàrù kan ọ̀dọ́ ni yóò àmú tí yóò àmú pariwo Eri tí wọ́n di sọ́ọ̀pù yẹn lóru kò ń jẹ́ kẹ́sùn tí wọ́n àdọ́ ọ̀hún ni fàtà àdọ́ ọ̀hún nìyàwó mi kàrí àti wàsádà dé fagiri tí wọ́n yóò tí ẹ̀ka wọ́n rí yóò máa púpọ̀. àwọn àbúrò àníbò gbọ́ pé gbà àwọn àlọ́ àwọn àgbẹ̀kẹ́ ló tẹ́lẹ̀ sí ẹlọ́tẹ̀ fi àmírù lú khalifa lú olórí ìlú bó ẹ̀sìn dátẹ̀lẹ̀ àpò alábọ̀ ànífà wà ó pé ah, ọkùnrin tí wọ́n ní sọ ọyẹ ah, fi ajẹ́ dáadáa àwọn àlọ́bẹ̀ aṣípẹ̀ rẹ̀ aṣèwà àti fún àtòfọ́ ní nǹkan nígbà tó jáde káà òun lòun ṣàìdá òun mọ̀ pé ní ilé dáadáa báyìí làwọn ará àdúgbò àdùgbà ń lọ wá sí kíní wọ́n wá dẹni dáadáa a máa ráyé ìtàn nínú àwọn mùsọ́látàlá àrọ̀bíyà ọlá àlàm alimuhimu ni pé àtẹ̀yẹ̀ bá ń ṣe aburú tó ń bá wa sọ̀tà tó ń bá wa jà ìtì islam sọ fún wa ni pé ká ṣe dáadáa ìdífà àbílẹ̀ ti iyẹ̀ ahsan ẹ̀rẹ̀ ìwọ́n fìbàlù fáìzà lẹ́bí báyínaka wà báyínáwó àdáwà kódà jíjà wà láàrin wọ́n wá bàlù ká annáwó wàlíyù ní hamim bàlù bí ìgbà pé wàlí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ọlọ́niwà máa yóò la kọ́ ha ìlàlẹ́bí na sọ́bàrú nítàsọ̀ yìí kò rọrùn fẹ́ni ju àwọn tó bá ṣe sùúrù nídìí tọ́lọ́wọ́ bá àmọ́ yulaqqaha illa dhu hazzin azim kò sẹ́ni tó lè gbé yìí mọ́ra àtẹni tó bá jẹ́ ẹni tó ní lọ́kì tó ní èrè jẹ níwájú ọlọ́run àfihàn ní tí wọ́n bá ń bá yẹn sọ̀tà kí yẹn ṣe dáadáa sẹ́ni ní mọ̀ ń sọ̀rọ̀ ṣe tó lẹ́ni tó bá yẹn sọ̀tà gan-an ọkàn máa nira láti ṣe dáadáa ah, owó tó mi ní jẹun ah, ẹni tí kò tí tọ́ọ̀tí ìbásọ̀tánú o àbí kátó àtọ̀pọ̀tà ẹni ọ̀rẹ́ kò tí ìrí gbà lọ́wọ́ ẹlòmí ibi tẹ́lòmí bá ti ẹ̀dẹ́ ara rẹ̀ jẹ́ kò tí ìrí náà sí nínú tí a mọ́ fi mú ọ̀tẹ̀ kúrò àbí ìmọ̀ bára ẹni sọ̀tá oníkẹ́yẹ̀ máa tọrẹ náà nínú hadith mi tí ó wà ní báàbù ọ̀rẹ́ títà bá ń bá lọ iná hadith Abu Hurairah kọ́l ó ní kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam ó ní anábà muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ bá ìpé yá nisa al-muslimat ẹ̀yin obìnrin musulma ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ ẹ̀yin lànà bí ikọ́ ó bọ́kùnrin náà yóò ẹ̀yin obìnrin mùsùlùmí tánàbí fi ṣe àpèjúwe ọdọ́bìnrin ní mọ́sábà wájì ẹ̀yin obìnrin mùsùlùmí látàkìrọ́ nàjárọ́ tún lè jàrá ti hà aládùúgbò sáládùúgbò kó mọ́kọ̀ fún aládùúgbò kó mọ́ fojú kéré fáládùúgbò rẹ̀ jàrọ́ tún lè jàrá ti hà níbọ̀ rẹ̀ tó fojú kéré ọ̀rẹ́ láti sá anábìnrin wà láwọ́ fìrìsìnà ṣáàtì kódà wọ́n jẹ́ pé egbègbè ń tà máa ń bọ́ lẹ́sẹ̀ ẹran ibi tẹ́tẹ̀ ẹran máa ti ń rìn tábà ti gbọ́ pátákó ẹ̀tẹ́ tó kù tí wọ́n fi ń rìn yẹn apẹ́ran ah, ah, <laughs> ẹsẹ̀ ah, ya yẹn ni sí tẹ́ni máa wò pé kí ni mo wá fáwọn yìí anábìnrin ẹ̀mọ́ kéré ọ̀rẹ́ tó kéré kẹ́ bí ẹran ibi láti máa ń bó bàtà rẹ̀ tó máa ń kú yẹ ẹ̀ kéèyàn lọ fún yàn pèsè apáre abárẹ́rán ẹgbà ẹni mọ́bọ̀jú ó kéré ẹ̀ sí jára rẹ̀ ìyẹn pé níbọ̀ rẹ̀ lóbìnrin ẹ̀rì ọba ara nǹkan á ah, ẹlẹ́yà alágbájá nígbà tá ń bọ̀ láti ànàpájà nísìnyí mo ní mo bá yẹra kí ní ìbọ̀ ẹ̀rì kọ́ra jẹ́ nǹkan tí ó ju two hundred naira lọ hundred naira fifty naira ọ̀rọ̀ àtàfà ọmọ rẹ̀ tí ṣe ẹgbà ẹ fún àwọn ọmọ tí yín náà ẹ̀rí mo mọ̀ká nínú àfáwa yàtọ̀ àwọn ọ̀kẹ́rẹ́ tí ń dákọ̀ rẹ̀ ilé tó ń gbé tó bá ti dé nígbà yẹn tí mo ń lọ́dọ̀ tó bá ti dé báyìí àwọn kéèkéé ó ti mọ wọ́wọ́ wọ́n tẹ́ kí ni ara nǹkan wọn ní kò ní mọ lórí ọmọ tẹnu nìkan dáadáa ni àwọn kéèkéé ó láìsí ẹ ìwọ́n kó dé kàmọ́ ti lárí mọ́ wọlé babaláwo yá ti dé o ìwà tó èdè tó já anẹ́bí ní ẹ̀yin obìnrin ẹ má fojú kéré gífì kan fáládùúgbò yín kọ́lá àbójẹ́ dèdè kíni dèdè ẹ̀fẹ́ ẹran ẹ̀fún bákan náà ẹni tó bá fún náà kó mọ̀ ní ẹ̀dàngrẹ́bì òun nípa bá ti pè lẹ́bùn náà ẹ̀bùn ni ó mọ̀ jẹ́ àwọn ilé ti kéré jù àsanwó rẹ̀ wọ́n bùn wá ní pàtí ẹ̀rẹ́ ti wá dáadáa ní wọ́n ni fi hadith tẹ̀rìgìbù fi fílì lẹ́yìn hadith ilé ní wà ní Bukhari wà ní Muslim hadith yìí ó ń ṣe wá lójú kòkòrò síbi dáadáa wàlhátà àdéyìí wọ́n ni àzàmìlì kólótìlì mùsùlùmí wà ní mùsùlùmáàtì láti ṣe dáadáa láti fún yẹn lẹ́bùn a ní nínú ìwà mùsùlùmí ni fàwọn mọ̀dájí na yá ń bá gí ayẹ tẹ́sí fún bí àfíl sí fatil kẹrìmà a mùsùlùmí lẹ́yẹ ká gbá ròyìn dáadáa báyìí kan ròyìn dáadáa báyìí ní ara wa ẹ̀rí pàápàá jùlọ àtàwọn gbàgbé pọ̀ à ń gbé ẹni tí ó ṣe mùsùlùmí náà dídí ni ó wà pẹ̀lú wa ìyẹn ra nǹkan ọmọ tiẹ̀ náà kedụ ètò dání kéde kí bàbá Gabriel àbí ìyá Ṣukudi káwọn máa ra nǹkan wọn gbà kọ́mọdé ẹ bá dẹrú fún ẹ máa wọ́n wọn pé ìyá Ṣukudi fẹ́ dé tí wọn mùsùlùmí náà sì ní kápá irú dáadáa báyìí pé rí kan rí ẹ̀sà islam ìwà islam lára wa yẹn ká máa tọrẹ afilhadith fadlil hadiyyati mimma tuhdithuhu fi nufusil mutahadin min salli sakhaim wal adawat wa jalbil mawaddati wal muhabba ani nínú dáadáa ọlá tó fún ìmọ̀ tọrẹ o ni pé a máa fa ìfẹ́ sọ́kàn bákan náà a máa yọ ìmọ̀ kóra ìmọ̀ bára ẹni ẹ̀dì ìmọ̀ bára ẹni sọ̀tá a máa gbé kó lọ́kàn wàfí anil muhdi láyé sákìr tẹ̀sídìmọ̀ lẹ́hàdíyà a ní inú báwo yẹ pé tí àwa ò pé nǹkan yìí yẹpẹrẹ falmadaru ala ma'anaha ìtàwò gangan ni ma'ana ìtafẹ́ ṣe ọrẹ dáadáa tó wà ń bí ọrẹ títà falmatudu minha afaru al-ma'anawi la zatiha wà nafu'iha al-madi faqat ẹni táwọn ò lọ níbi ọrẹ kèése ń tàà gbé dání ẹnìkan àǹfààní tàà kó bí àákùn náà pọ̀ tábà wọn tá a gbé dání ànímọ́ tọrẹ àti tábà nìkan tó ṣe kíni tó pọ̀ mọ́tọ́wọ́ pé àǹfààní pé yóò fa ìfẹ́ bó ṣe wò ó kéré mọ́ àní fojú kéré láti láti tọrẹ. lẹ́yìn àmà àmà kọ́lá wàdọ́ òlà ti fa iná ha túṣìrù bìlìmọ̀ wá jásí wàlẹ̀ ẹ̀ka torí bó ṣe wò ó kéré mọ́ jọjọ́ yóò bí ìmọ̀ nífẹ̀ẹ́ ara ẹni láàrin ara ẹni wàlẹ̀ ẹ̀ka àti ìjọmọ̀ ya bákan náà wà fi dalilun ala anna al-ma'rufa wal amal as-salih idha qusida bihi wajhu Allah ta'ala fa qusida minhu ma'anihi al-karima fa inna atharahu 'inda Allah 'azim wọ́n ní iṣẹ́ dáadáa tá a bá ṣe tá a bá ṣe ń torí tọ́lọ́n tá a sì fi wá ojúrí ọlọ́run tá a ti wo bẹ́nẹ́fìtì nǹkan yẹn tá a gbà lérò tá a fi ṣe ẹni nǹkan yẹn kódà bó kéré orí parí ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́niwà mọ̀ ya amẹ́lì mìtíkọ́lá faratin khairon yara ẹn tó bá ṣiṣẹ́ dáadáa ó bá kéré bí ọmọ ẹnẹ́gún tó bá jẹ́ṣẹ́ rẹ̀ yóò rí lọ́dọ̀ ọlọ́run mọ́ìlá káàlẹ̀ ti sọ́dákọ́tàn àlàfàkírí ẹnìká ìtọ́ ọ̀rẹ́ tata ó jẹ́ sọ́dákọ́tà àti fáláìní fàyínà àtàǹfà olùfàkírọ̀ wà ìkọlà yóò jẹ́ dáadáa fún aláìní kódà bó jẹ́ kó kéré torí kó hùn ní tẹ́lẹ̀ وتزيد حسنات المحسن بحسب ما يسحبها من نية صالحة bákan náà yóò jẹ́ kí dáadáa ẹni tó tọrẹ máa pọ̀ sí nítorí pé nígbà tó tọrẹ àníyàn tó dáa ló fi sá ló wà pẹ̀lú ẹ̀rí tọ́lọ́rọ̀ yìí àwọn èèyàn kan ní oṣù látọ̀tọ́ wà pé ká tọrẹ àwọn tán tọrẹ àmì ò ní púpọ̀ ọ̀nà àlẹ́dínà láàyè dúnà ìlà jùdàhùn ayẹ́kẹ́ wọn ní ẹ̀rì kìràkìtàlá náà ṣe láti lè rí díẹ̀ tán fẹ́ fílẹ̀ díẹ̀ tán bá fi tọrẹ tán ṣe torí tọ́lọ́ yóò lẹ́sàn ẹ̀rù tọ́lọ́ fi ròyìn mùsùlùmí gidi wàyí tẹ̀múnà náà nífẹ̀ẹ́ kẹgbẹ́ kò sí tó pọ̀ lọ tí wọ́n náà díẹ̀ náà náà tún fún yàn wọ́n ni wàjá fi hadith anu nabi abasala alánàbí sọ́nà hadith kẹ́kẹ́ ní ìtakùn náà rọ ẹ̀páyà náà aláwòbí sí kìtàmọ̀rọ̀ kódà wọ́n yẹ pé làbídù kan wàhálà sí méjì wọ́n ni abúlágbáyà iná ẹgbà làbídù yìí wọ́n ni làbídù àbọ̀ àti wá jẹ́ adúrú mi ni máa jẹ làbínú àbọ̀ ìyẹn ni ò ní jẹ́ kẹ́ni tó nẹ̀rẹ́ fi ṣe sọ́dákọ̀ kó nẹ̀rẹ́ fi ṣe mọ́ sáyẹn ní mọ́ fojú kéré ẹ̀ báyìí nítorí afẹ́ kí wọ́n fẹ́ ṣe sàárà kó ṣe èyí tó pọ̀ tó bá ń lágbà ṣùgbọ́n tí ò bá ní ń kọ́ díẹ̀ tó ní náà ó fi ṣe àbí tó afọ̀n tó bá fẹ́ ẹ̀rìn ànábì ní ẹ̀sọ́ra ń bí ìyáná kọ́rà bó jẹ́ pé awẹ́ làbídùn pàfí ìbáyánu hakiljar ẹninu hadithi ààrí àlàyé ń pa ìwọ̀ aládùúgbò wàmà yambage láwùmínà bírì wal ihsan àti nǹkan tó tọ́ka máa ṣe fáládùúgbò ní dáadáa fàyínà láwù فإن كان مسلما فلو أيضا حق الإسلام káyipẹ́ tó jẹ́ mùsùlùmí ó tún ní ìwọ mùsùlùmí fàyín kánà kọ̀ríban fàláwù àìdán hakùlùkọ̀rọ̀bà ajẹ́kọ́ tún ní ìwọ ìwọ kíní ìwọ ẹbí ayẹ́kọ́ àwọn aládùúgbò wa oríṣi mẹ́ta ni wọ́n ṣùgbọ́n kò sáládùúgbò tí ò níwọ̀ lọ́dọ̀ wa ẹnìkan níwọ̀ ẹyọ ẹnìkan níwọ̀ mẹ́ta aládùúgbò olóníwọ̀ mẹ́ta lọ́dọ̀ wa mùsùlùmí oníwọ̀ islam ó tún jẹ́ fámìlì wa ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹjọ́ ń gbélẹ́gbẹ́ kan náà àbíbọ̀dẹ́ bákan náà ó tó wá jẹ́ aládùúgbò ìwọ̀ mélòó ló jẹ́ mọ́ ráìsì mẹ́ta ni kí ni wọ́n lákọ̀ọ́kọ́ ó jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ ẹbí ẹlẹ́ẹ̀kẹta aládùúgbò ẹgbẹ́ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ bí yí tó ń gbé jìnà ìwọ̀ rẹ̀ ò tó ìwọ̀ aládùúgbò tó jẹ́ kí ni tó jẹ́ mùsùlùmí tó tó jẹ́ bí tẹ́jọ ń gbádùn ẹlòmíì níwọ̀ méjì olè tó jẹ́ aládùúgbò tó jẹ́ mùsùlùmí tí ẹbí yín ẹlòmí wa ní wọ́n ẹ̀yọ̀ kẹpẹ́rẹ́ onítání ẹni tí ẹ̀ṣẹ̀ bí tí èrí jẹ́ mùsùlùmí tó ajẹ́ kọ́ ní yó kòmínú pé kò díwọ̀ tá a ṣe fún oní ẹ̀níwọ̀ tiẹ̀ àwọn wọ̀nyí agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ nínú wọ̀tọ́lọ́sì ní kápẹ́ oníwọ̀ aládùúgbò wa ọlọ́ní wàjáàrí fílkùrìbá a rí aládùúgbò tó tún jẹ́ bí wàjáàrí jọ́nù wà sọ́hìbì bìlìjàm a ti rí aládùúgbò tí è tẹ̀bí ẹni bákan ní a rí aládùúgbò tó yẹ pé jáàrù wa bí iṣẹ́ ló pa wákọ̀ àjọfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni ṣọ́ọ̀bù rẹ̀ ti tiẹ̀ aládùúgbò rẹ̀ níbo ní ṣọ́ọ̀bù nù no. àbí ọ́fíìsì tiẹ̀ ó ti tiẹ̀ aládùúgbò rẹ̀ ń bonú níbi iṣẹ́ nu aníbà Muhammad sọ́lá nínú hadith mi tó wà nù sọ́yìn Muslim hadith abuzar lára mi ni yá abuzar rẹ̀ abuzar ìdá tó bá sàmọ́rọ̀kọ̀ bá ṣe bẹ̀ tó ṣe bá ní mọ́rọ̀kọ̀ omi ọbẹ̀ <laughs> tẹ̀jìbìdì rẹ̀rìn lọ́wọ́ ṣe bí ọbẹ̀ fàásìrì máa àhà jẹ́ kó mi rẹ̀ pọ̀ tẹ́bá ṣe ọbẹ̀ jẹ́ kó bẹ̀ yí pọ̀ wọ̀tà áhà dìde rọ́ọ̀nàk sọ ìwà aládùúgbò rẹ̀ náà bẹ̀ ẹ̀rí pápá jùlọ ní tẹ́ ìsábà jẹ àbí ẹ̀rí pé àwọn tó bá gbé ìlú òkè bàbá ni wọ́n fi ń tẹ̀lé àwádà kọlọ́njárí wọn pẹ́ lórí dáadáa bàbá ẹ bá ti ọbẹ̀ tẹ́ ìbá bá ṣe aládùúgbò gba ń rí àbí onígbà yóò gbà ẹ́ tó bá ń ṣe ayọ̀ tó ń ṣe lọ́wọ́ ẹ̀rí ẹ̀yìn gbóyẹ wá gbóyẹ ń jọ́kan ẹ̀ fi fàlá dúgbò sí àyè bàbá oúnjẹ tẹ́ ìbá sábà jẹ ká àjọ oúnjẹ yóò si fi fàlá dúgbò sí abẹ́ ẹ̀pá jẹ ẹ̀ fi nípa lọ́la ẹ̀ gbé fún aládùúgbò ẹ jẹ́ kómi ọbẹ̀ rẹ pọ̀ fatahahad jironak sọ aládùúgbò rẹ pọ̀ mọ́ ń tọ́ ṣe olè tí yóò ta afẹ́fẹ́ ń jọ oríṣiríṣi gáà nítorí ẹ̀ làwọn fi lọ kọ́ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ aládùúgbò yìí dì ní orí kankan ṣe nínú tó dáná ẹ̀ kíkà mọ́ fàládùúgbò wa ní nǹkan ẹ̀rẹ̀ wàfíl hadith jawaz al-mubalaghah fil kalam idha nasaba muqtada al-hal a ní nínú hadith àtòlùkó tó ń gbà mí ká sọ̀rọ̀ kí ká bẹ́ẹ̀ ah, ṣe saturation wa ti fẹ́ wọ báyìí ẹ́ tó bá bá bí ta ti sọ́mú final cut down wọ́n tahayish alalbir wal ihsan ilalbar ìtọ́nà gbígbà lérò ń bí ó ní ìṣe ní lákín láti ṣiṣẹ́ dáadáa ìtọ́nà ìfi wé kódà bó jẹ́ kó kéré báyìí ẹ̀rí mọ̀bálága yẹn lè bí sọ́rọ̀ àbí lọ́nà à exaggeration àti wá wọ àbí ilé ti rẹ́ pé òní fọ́n títì àná títì mọ́ <laughs> àríwáwò ni <laughs> àìsẹ́ ẹni yóò dìbò ká ó síríọ̀tì lórí ó síríọ̀tì lórí ọ̀rọ̀ yìí wà á nà lùmùhù dí láyà tẹ́kìlù ṣe àyòkọ̀ dìmọ̀ nítorí pé ká mọ̀ tó fi fi wé ẹsẹ̀ rẹ̀ ó ní pé ẹni tó fẹ́ tọrẹ kó mọ̀ fojú kéré nkankan tó fẹ́ fún yẹn abdif wàlà ọ̀kọ̀lélà kọ́ra bó jẹ́ pé nkan yẹn kéré bákan náà jàwáàsù tàṣọ́rù fìlímọ́rẹ́ fìbẹ́ ti sáwọ́jì yá bìlà àṣà ìyẹ̀sí ọ̀ a ní obìnrin náà lè ṣe ó lè kọ̀ntúrà àwọn nǹkan díẹ̀ díẹ̀ a ní obìnrin gbọ́dọ̀ mójútó property ọkọ rẹ̀ àbí kó máa débi pé ìyá alágbáyá dákun ẹni fún wa tó ti ṣe ní o kẹ́ni a ní ṣùgbọ́n bàbá alágbáyá ẹni mo fún yẹn ní kẹ́kẹ́ alágbáyá dákun abẹ́tẹ́lẹ́sí gáàsì yẹ fún àǹsà náà ẹ̀yìn náà mọ̀ ìdíbà akọ́ lálùkọ̀ pé nǹkan ọkọ ẹni àgbọ̀dọ̀ irú yẹn kọ́ yìí ti kéré ẹ̀dọ́kẹ̀ yọ àwọn fami yí ká fi fami lódò ah, a ní fami tó tọ́ kó láti ṣẹ̀rá ni àná ni bàbá aláwọ̀ yá ti ṣẹ̀rá wa ṣùgbọ́n rẹ̀ mọ̀ ògbà yọ̀ǹda lọ wọn kódò fami ẹyọ kẹ kó ti gbé padà wọn ni àwọn kẹtọ́ àkírọ̀ kọkùnrin náà mọ́ bá débẹ̀ wo nǹkan gbẹ́dún ní <laughs> mójútó nǹkan ọkọ rẹ̀ kọ́ máa di àyà ah, alágbẹ́já lawọ́ gbogbo tẹ̀mú tọ́kọ́ láti lé tẹ́ pé fipá lè ríra kọ́ máa bùyàn gbogbo èèyàn wà á yín gbẹ̀dẹ́ pé owó rẹ̀ kó ló fi ra abálágbẹ́já tẹ̀mú ẹ̀ tuntun tán bó là ń jẹ́ ìyẹn ò lọ mo tẹ̀mú náà lè fún yẹn àbẹ́ nìkan ṣe gàrí ó ń tẹ́bà ẹ̀bá rẹ̀ wá lé tó kú díẹ̀ máa fún kíkíní àbí ọwọ́ kan àbí àwọn ọmọ yín ti jọmọ mẹ́rin lọ gàrí mélòó nìyí wà á mú ìràyìn ànẹ́bì tó ń fi pé obìnrin náà ni nǹkan kékeré àti mọ̀ pé nǹkan tánẹ́bì ní kó fi tọrọ jẹ́ pọ́kọ rẹ̀ lóra ẹ̀rí tí wáyé pé nǹkan tó wáyé síra tó kéré obìnrin náà lè fi ta ọrẹ wọ́n ní karogis gẹ́gẹ́ fláìdì bírèdì wà kọ̀lí lè tọ̀ án wà sharab àbí oúnjẹ díẹ̀ omi ẹ̀rí ẹ̀rọ kan ẹgbẹ́ ẹ̀fọ̀n báàgì pẹ́ wọ́ta bí mẹ́ta nìkan dáṣẹ́ fún pẹ́ wọ́ta kan ìyẹn ò tí pọ̀ jù láti ṣe kíni láti fún yẹn wọ̀dá fi zalik ilá à ń yẹ̀mù náà min zalik àti tọkọ rẹ̀ bá ní kó mọ̀ṣẹ́ lókù láàbí ní kọ́kọ́ náà mọ̀ bá àbí tó wà rọ̀ pọ́kọ̀ wọn ahun ni ó gbogbo nǹkan ni ó sọ dìjà gbogbo nǹkan ni ó sọ dìjà kọ́ àti pé ní abalagbẹ́já abẹ́rẹ́ àsámẹ́ ìsámẹ́ nǹkan mo rí pé lẹ́yìn alẹ́ àná okùn mẹ́rin bẹ iye akẹ́nìgbà tó fẹ́ dá ẹ̀lẹ̀ kẹ́rẹ́tẹ̀ sá méjì ní òbá ìgbàpá à ah, èmi olówó sánẹ́mì ah, ah, àà èyàn ò sí ìbámu ẹni gbogbo ẹ̀ ní sọ dìjà àtìyàn

náǹfààní ọ̀rẹ́ a máa fa ìfẹ́ a máa gbé ìkórira ẹni kúrò lọ́kàn bákan náà a máa ṣe àlékún àgbéga fúnni níwájú ọlọ́run ọba bákan náà tá a bá tọrẹ tí nǹkan tá tọrẹ tẹ́ni tá tọrẹ fún bá fẹ́ fà á ní ni pé ká má jẹ́ kí ni káwa mọ́ra lọ́wọ́ ẹ̀ fọdụ dà pé ọ̀kan wa tó wà nù tá a fi ta ọ̀rẹ́ fún kódà kó jẹ́ kó mówó ẹ̀ wálẹ̀ awa láwọn afá pín sí méjì lórí ẹ̀hàn ní ni tọ́ra nẹ́bí kọ̀ fún mọ́rù ọ̀pọ̀lọpọ̀ afá sọ ni pé kò bá wà àpọ́nlé mu pẹ́ẹ́pẹ́ níta bọ̀ ní nǹkan àánà láti kíni kò bá wà tó yẹ ká tí ó ṣe àgbọ́yé rẹ̀ nírọ̀rùn fún wa wa sallallahu wa sallama ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in